ثم الصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته باب باب تحريم الظلم والأمر برد المظالم الحديث الثالث حديث إليك تعاتم بني أبي باب شيشي أبو سي شيشي ليو àwọn Aya Qur'an tó pọ̀ ó tọ́ka sí wípé azulmu haramu kéèyàn máa ṣe àbòsí èèwọ̀ ni gbogbo nǹkan tó bá sì jẹ́ èèwọ̀ ẹ̀ṣẹ̀ ni déèyàn bá ṣe ó lè ṣokùnfà ìjìyà fún ẹni tó bá ṣe láyé bí àti níjọ́ gbèjà kìyàmù ọlọ́run ọba ọba dẹ́dà nínú alhadith alqudusi ó wípé inni haramtu zulma ala nafsi wa ja'altuhu bainakum muharrama fala tazalamu ọlọ́run ọba ṣe àbòsí ṣíṣe ó sì léèwọ̀ lera rẹ̀ lérí ó sì ṣe ní èèwọ̀ láàrin wa kí má ṣàbòsí fúnra wa má jẹ́ alábòsí má ṣàbòsí fún ọmọlàkejì ní tí wọ́n sì ń pè lábòsí yìí òun náà ni kí èèyàn ó gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ òógùn olóògùn oore olóore kò jókòó tẹ̀ kò ní tiẹ̀ lọ àti gbogbo oríṣiríṣi ọ̀nà tí àbòsí pín sí àwa ṣàlàyé fún wa pé èyí tó ga jù nínú àbòsí oná ni al-ishraku billah kéèyàn pa nǹkan mí papọ̀ mọ́lọ́hun an taj'ala lillahi nidda wa huwa khalaqak nígbà tó jẹ́ kí gbogbo aná làmọ̀ pọ́lọ́hun ló dá wa a lè pe àpè mọ́ra dídẹ́dà mọ́ ara wa ni àbí mọ́ ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run gbogbo aná la gbà ló dá wa a jẹ́ pé tá a bá ti sin ọlọ́run yẹn tá a bá wá ń sin nǹkan míì àbòsí ò lè yàn ṣe gbogbo àwọn àlàyé eléyìí ni a ti ṣe síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí pẹ̀lú ògo ọlọ́run a ó tún lọ wo ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam hadith afawa abdullahi bin umar radiyallahu anhuma ọlọ́run ọba kó bá ayọ́nu sí abdullahi ó sì bá ayọ́nu sí bàbá rẹ̀ umar torí pé sàbí ni àwọn méjèèjì qal ó sọ báyìí pé كنا نتحدث عن حجة الوداع wípé àwa à ń sọ̀rọ̀ àwa ń ṣe kí ni o àwa ń sọ̀rọ̀ nípa hajjatul wada nípa ájì ìkànnì ájì ìdágbére torí àlùwàdá ìdágbére tó ń jẹ́ bẹ́ẹ̀ hajj wo ni hajj ìdágbére òun náà ni hajj tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe àfọwọ́ ibn umar oníkúnna na tahadath àwa àwa tó ń tọ́ka sí yẹn òun náà ni àwọn wo àwọn sọ̀hábà pé àwa à ń sọ̀rọ̀ láàrin ara wa nípa hajjatil wada hajj ìkànnì ájì ìdágbére wà nàbí sallallahu alayhi wa sallam bayna adhhurina gbàtà ti ń sọ̀rọ̀ yìí ànábì ń bẹ láàrin wa gbàtà wà ń sọ̀rọ̀ yẹn ànábì ń gbọ́n dáhùn sọ bayna adhhurina ó ń bẹ wa kò tí ì jáde láyé ó sì ń bẹ láyé gbogbo àwọn nǹkan yìí ní ìtumọ̀ bayna adhhurina wala nadri ma hajjatul wada in ta n pè ní hajjatul wada yìí pápápá rẹ̀ gan kò tí ì yé wa ẹ́n pápápá hajjatul wada wípé tán bá ní bẹ́ẹ̀ ni azhurna ànábì ń bẹ láyé ń gbà náà ń bẹ láàrin wa in sì ń pè ní hajjatul wada yìí nígbà náà wàlá nadiri ma hajjatul wada pé àti ìmọ pàpàpà tí wọ́n ń pè bẹ́ẹ̀ torí hajjatul wada yìí òun náà ni hajj tánàbí ṣe ọ̀kan ṣoṣo náà ni òun náà làkọ́kọ́ òun nìkan yìí ó múra ló pọ̀ tánàbí ṣe ànábì ṣe ó múra bíi mẹ́rin sọ hajj kan. So, naam sallallahu alaihi wasallam anabi ṣe hajj ní ọdún kẹwàá nínú hijira ọdún kẹwàá lẹ́yìn hijira tánàbí ti ṣe hijira ọdún kẹwàá rẹ̀ lánàbí ṣe hajjatul wada nínú hajj yìí nítorí wọ́n wọ́n pè ní hajjatul wada' òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tánàbí sọ ní múná lọ́dún náà láràfà gbà tó ń ṣe kútùbà fáwọn ọrọ ọ̀rọ̀ gbígbà téèyàn ń dágbére ń lọ̀rọ̀ ọ̀hún ọwá ní ẹ̀ tí pápápá رسول الله صلى الله عليه وسلم وأثنى عليه ثم ذكر المسيح دجال فعطنب في ذكره النبي صلى الله عليه وسلم lànàbí bá dúpẹ́ fọlọ́hún ó sì yin ọlọ́hun bó ti tọ́ àti bó ṣe yẹ eléyìí jẹ́ ìṣesí ànábì sallallahu alaihi wasallam ànábì kì í ṣàdédé bọ́ sínú ọ̀rọ̀ tó bá ti fẹ́ dojú ọ̀rọ̀ kọ àwọn èèyàn tó pọ̀ àbáwọn èèyàn tí ó pọ̀ tó bá jẹ́ pé ó fẹ́ bá wọn sọ̀rọ̀ ni ànábì kì í kàn ṣàdédé bọ́ sínú ọ̀rọ̀ ànábì ọkọ̀ dúpẹ́ fọlọ́hún alhamdulilayi wasalaatu ànábì ọkọ̀ dúpẹ́ fọlọ́hún yóò sì yìn ọlọ́hún eléyìí ni òjíṣẹ́ ọlọ́run ọba sọ́lá ọ̀sálàm ṣe thumma ṣe eléyìí ànábì wa sọ̀rọ̀ nípa ẹ̀dá kan tá à ń porúkọ rẹ̀ ní Al-Masihu Dajjal gbogbo àná láti mẹ́ tí wọ́n pè bẹ́ẹ̀ fa'atnaba fi dhikrihi ànábì wa sọ̀rọ̀ yìí ó al-itnab ay al-ishab wal-itola náà ń pè ní itnab al-itnab al-ishab. Al والإطالة صلى الله عليه وآله وسلم أنا من بعوين يا سورو ثم ذكر المسيح الدجال anabi sọ̀rọ̀ nípa almasihu dajjal ẹ̀dá kan ni ó ń jẹ́ almasihu dajjal a ti sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ òun náà ni ẹ̀dá eléyìí tí ó wáyé tó bá di ọwọ́ ìkẹyìn ayé min alamati saati alkubra nínú àmì òpin ayé èyí tó tóbi jù òun náà ni dídé almasihu dajjal dídé rẹ̀ òun náà ni dídé ànábì Ìsá ọmọ Mariam ni ó tẹ̀lé Ìsá ibn Mariam òní ó pa almasihu dajjal nígbà tó bá ti balẹ̀ jẹ́ eléyìí ó ń bẹ nínú àwọn kan tí a ti ṣàlàyé ṣáájú ànábì wa ń sọ̀rọ̀ nípa almasihu dajjal fa atnab ànábì wa sọ̀rọ̀ yẹn púpọ̀ ó sọ tó gùn fi dhikrihi ìgbà tó ń sọ̀rọ̀ nípa Masihu Dajjal wa qala anábì wa sọ báyìí pé ma ba'atha Allahu min nabiyyin illa anzarahu ummatahu ọlọ́run ọba kò gbé ànábì kan dìde rí àyàfi kó jẹ́ pé ànábì yóò máa kìlọ̀ fáwọn àlùmọ́ rẹ̀ nípa Masihu Dajjal anzarahu nuuxun wannabiyuuna min bacdi anabi nuuxu alayhi salaatu wasalaam ó kìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa almasihu dajjal bákan náà gbogbo àwọn anabi ọlọ́run pátá tí wọ́n tún ṣe kíni o tí wọ́n wá lẹ́yìn ti anabi náà gbogbo náà ni wọ́n kìlọ̀ fún àwọn alùmọ̀ àwọn pé ká ṣọ́ra o ẹ̀dá kan ń bọ̀ tó bá di ọwọ́ òpin ayé tán pè ní almasihu dajjal wa annahu àti pé dájúdájú masihu dajjali in yakhruj fikum tó bá yẹ pé nígbà tẹ́yìn bá ń bẹ láyé tó yẹ pé lójú ayé yín ni masihu dajjali òun ló ti dé fama khafiya alaykum min sha'ni. fi alaykum min sha'ni ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam oní tí almasihu dajjal tó bá yẹ pé nígbà tẹ́ ń bẹ láyé fíkún yẹn oná ní fi hayatikum tó bá yẹ pé lójú ayé yín ẹ̀yin sàbí tí mò ń bá sọ̀rọ̀ yìí ni masihu dajjal bá jáde ni fama khafi alaykum min kò sí nǹkan kan nípa àlámọ̀rí rẹ̀ tí yóò pamọ́ fún yín torí pé mo ti sọ so gbogbo ẹ̀ fún yín falaysa yakhfa alaykum tó bá sì ti jáde báyìí tẹ́ bá ti rí ẹ̀ dàmà falaysa yakhfa alaykum kò ní fara pamọ́ fún yín kò sì lè pamọ́ fún yín tẹ́ bá ti rí ẹ̀ ti mà pé almasihu dajjal tánàbí ń júwe òun lóde fún àǹfààní àwọn sọ̀hábà àti fún àǹfààní àwọn táàmà bẹ lásìkò sìn yìí ànábì wá júwe bí masihu dajjal bí ó ṣe rí torí pé gbogbo àsìkò tí ó lò láyé tó bá wá 40 days náà ni ogójì ọjọ́ péré náà ni ó lò ṣùgbọ́n ọjọ́ àkọ́kọ́ ó ṣe déédé ọdún kan tóòrùn bá yọ oṣù mẹ́fà ló fi yọ tó bá wọ̀ 6 months náà so yọ́ máa ṣe déédé ọdún kan ọjọ́ kejì yóò ṣe kàṣáhàr yóò ṣe déédéé oṣù kan ọjọ́ kẹta kàjúmọ̀ ayé ọ̀ṣùbùwàn ó ṣe déédéé ọ̀sẹ̀ kan àwọn ọjọ́ tó wá kù ni ó ṣe déédéé àwọn ọjọ́ tá ń lò iye àsìkò tí forty days náà nílò láyé ìgbà forty days yẹn yóò gbóná kọ́lọ̀ kó sọ wà ń bẹ̀rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní inna rabbakum nínú àmì tẹ́ẹ̀fì màá tó bá dé dájúdájú ọlọ́run ọba yín laysa bi àwárọ̀ ọlọ́run yìí kìí ṣe kí ni o kìí ṣe olójú kan alẹ́ àwárọ̀ ní èdè lárúbáwá òun náà lẹni tí funfun dúdú ojú yẹn tó ti kúrò ń bẹ̀ tí gbọ́ ẹ̀ tí funfun yorùbá mà ní ẹni tójú ẹ̀ dáa kì í ṣe pé tó dà náà ṣùgbọ́n eléyìí ní ti ń jẹ́ dúdú yẹn tó bá ti funfun àwárù lẹ́ni ẹ̀ náà ń pè ní àwárù ṣe àpò wọn sọ pé àmà afọ́jú ṣùgbọ́n àwárù náà ojú yẹn láàlẹ̀ báyìí kò sí funfun yẹn nìkan oní òkú mbẹ ikú ẹ lọ pé ọlọ́run ọba yín inna rabbakum bi àwárọ̀ ọlọ́run ọba yín kì í ṣe ọba tójú rẹ̀ kan tó ti yíbò tí funfun ti gba gbogbo dúdú ẹ̀ ọlọ́run bá yín kò rí bẹ́ẹ̀ o wà iná o ẹlọ màmá dájú pé almasi udajali awaru ainal yumna awaru ojú rẹ̀ ọ̀tún ó ti ṣe kí ni o. ó ti yí dande ojú rẹ̀ ọ̀tún kò sí kò fi rí nàmá funfun ó ti bọ́ gbẹ̀ ṣèyàn túmọ̀ sí pé ojú mélòó ló ní dùkàn ọ̀tún náà ló sì wà kò fi rí nà kàánà àyínàhù ọwádà gẹ́gẹ́ ní pé ojú kan so tó níyẹn náà inábà tó ń tọ́ fíyà bí kóró inábù kan tó tí ò tóbi tó kéré báyìí yóò rárí fótófótó báyìí níwájú orí ẹ̀ báyìí ojú kan tó nínú yìí agbọ́yé wípé ọba subhanahu wa ta'ala kìí sọ bọ́ olójú kan hadith yìí ti jẹ́ pé al-ainan ojú méjì sífàtún min sífàtìlá ẹ máa bí ọlẹ́rè pé sọ́lọ́wọ́n bá lójú bẹ́ẹ̀ ni kí ni dẹ̀lí ló wa òun náà nípa náà bí ní inna rabbakum laysa bi àwárọ̀ ẹni tí ìbá dẹ̀ ṣe àwárò ojú méjèèjì rẹ̀ orí náà ni nígbà tọ́lọ́wọ́n bá wa tí ò ti jọba olójú kan tójú yẹn ti jí dẹ̀ ń dé àjẹpọ̀ ojú méjèèjì ọlọ́wọ́n bá gàràgà ló fi ṣe kí ni o ló fi rí náà ṣùgbọ́n sọ wá rí gẹ́gẹ́ bí ojú tèmi laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir mọ́mọ́ rẹ̀ pé àbí tá ń sọ náà ni ṣàbírú ilé náà ni láàárá o ala anabi ni etí yín mélòó inna Allaha harrama alaykum dima'akum wa amwalakum ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó mà ti sọ di èèwọ̀ láàrin ara yín dima'akum ẹ mọ́mọ́ tẹ ìjẹ́ ara yín sílẹ̀ mà lọ́nà àìtọ́ wá àti ìyàwó rẹ ní gbólóhùn aṣọ ọba yọ ọba fi ń lé kiri láàrin ládùúgbò wọn wá ní kí ló dé ọlọ́fẹ́ sàpàní subhanallah ẹ̀ pàwọn èèyàn tán sì ń ṣe bẹ́ẹ̀ sí wa wà àtọ̀rẹ́ rẹ gbólóhùn aṣọ ṣẹlẹ̀ ọlọ́yọ àdá ọba fi ń lé kiri ọlọ́sàládà nítorí kíni nítorí pọ̀ jẹ́ olówó kò sanwó ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹlọ́mọ dájúdájú ọlọ́run ọba ti ṣe léèwọ̀ kẹta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ ó ti di èèwọ̀ o wà amúwálẹ́kùn dúkìá ara yín má gba dúkìá ọ̀nù dúkìá èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni kó gba dúkìá àti kìí ṣe tiẹ̀ Hmm? ọwọ́ amásáásí ń gbò kírun tán táwọn èèyàn forí kanlẹ̀ àlùwàlá rẹ̀ já kò sì lè má jà torí pé iṣẹ́ tó fẹ́ fi ṣe ó ní í ṣe pẹ̀lú kálùwàlá yẹn sá jà sá tó báwọn èèyàn ṣe forí kanlẹ̀ wọ́n lọ sábàtà ọba kò lọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dúkìá dúkìá lóko lọ yẹn èyí kéré nínú táwọn èèyàn máa ń jí èèwọ̀ ní kéèyàn ó mú un tí kìí ṣe tèèyàn gbogbo ẹnikẹ́ni tó bá gbà Ọlọ́run bá ń bẹ tó sì Ọlọ́run bá ń rí òun Ọlọ́run ṣe léèwọ̀ kéèyàn ó mú dúkìá onú dúkìá láì gbà yọ̀ǹda ètò ní ka hurmati yawmikum hada jẹ́ èèwọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tẹ wà ń yìí bó ṣe jẹ́ èèwọ̀ tí ogun fi baladikum hadha gẹ́gẹ́ bí inú ìlú yín tẹ́ wà yìí tó ti jẹ́ ìwọ̀ pé wọ́n èyí jagun ń bẹ̀ òun náà nílùú Makka fi sharikum hadha nínú oṣù Dhul-Hijjah tẹ́ wà yìí nínú gbogbo oṣù tí wọ́n máa ń jagun wọn gbọdọ̀ jagun nínú oṣù Dhul-Hijjah hala anábì ní etí yín mélòó hal balagt ǹjẹ́ mo jíṣẹ́ pé bí ǹjẹ́ ni mo múṣẹ́ dógóńgó bọ́lọ̀ ń ṣe rán mi kọlù nàám gbogbo àwọn yẹn sì ń dáhùn níjọ́ náà wípé bẹ́ẹ̀ ni sọ àwọn sọ̀hábà wọ́n ń sọ ìtànàbí sọ láàrin ara wọn nípa hajjatul wada níjọ́ta wíyí àwọn òǹkà àwọn tí wọ́n ṣe ájì lọ́dún náà wọ́n lọ bí 100,000 muslims 100,000 gbogbo òka mùsùlùmí pátá ọgbẹ́ni tó gba islam gbà náà àwọn àfọ̀nímọ̀ wọ́n ní wọn ò ju one hundred and twenty four thousand lọ ìyẹn túmọ̀ sí wípé abẹ́ lè sọ pé eighty percent àbí jù bẹ́ẹ̀ lọ àwọn mùsùlùmí ti ń bẹ láyé nígbà náà gbogbo wọn náà lọ hajj so idan anabi sallallahu alayhi wa sallam anabi wa ni jẹ́ ni mo jíṣẹ́ pé bí ǹjẹ́ ni mo mú iṣẹ́ dógóńgó kọlù náà gbogbo ayé sì jẹ́ ìdìsí lọ́dún náà bẹ́ẹ̀ ni kọ́l Allahumma shahid thalatha anábì wa sọ lẹ́ẹ̀mẹ́ta péré ọlọ́run wọn náà jẹ́rìí sí o wailakum ay waihakum ó ṣe fún yín o ẹ má jẹ́ ó wáyé òǹzóró ẹ tẹ́tí kẹ́ gbọ́ ẹ wù mí la tarji'u ba'di kuffara tí mo bá lọ tán ẹ má padà di ẹlẹ́ṣẹ̀ o kò fàárù una bìmánà ọ̀sọ̀ọ̀tàn ẹ má padà wá di ẹni tí ó dọ̀wọ́ borí ọlọ́run ọba mọ́lẹ̀ yadribu ba'dukum riqaba ba'd tí ó wá sí pé dojú ìjà kọra yín tẹ́wà máa gíra yín lórí tẹ́ tẹ̀jẹ̀ yín sílẹ̀ ẹ má dàrú ẹ̀wò tí mo bá lọ tán o. àyà àdìsí yìí àmì àmọ́ ìlú gẹ́gẹ́ bí ẹ̀rí wípé ẹni tí wọ́n bá ti bára wọn jà wọ́n ti ìdí tán fi kà fara àwọn kan nínú àwọn àwọn ṣíà wọ́n nítorí pé lágbájá àti lágbájá náà jà so lẹ́yìn pàtàkì ànábì lọ tán ànábì sọ pé ó farọ ẹ má padà lọ tán o so látara pé wọ́n padà jà yẹn wọ́n ti fara àwọn wọ́n sì lánàbí ní kìtàlù sibabul muslim fòsókò wa kìtàlù ó kòfòrò ẹ̀rí tí àwọn ọmọ mú wa nìyẹn láyé sì rí pé wọ́n rí mú wa àwọn ò rí mú wa ṣùgbọ́n àwọn ò gbọ́yé àwọn àfáàní kófòrò níbí kófòrò ń dùnà kófòrò kabiratun minal kabair torí pọ́lọ́ wọn bá ó pe àwọn olùgbàgbọ́ òdodo ó fi ìròyìn ìjẹ́ olùgbàgbọ́ òdodo ròyìn wọn tó ń ti pé wọ́n bára wọn jà ọlọ́run ní wà in a'udhu billahi minash shaitanir rajim wà in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu sọlọ́run tó ń ti pọ́lọ̀ ní wọ́n bára wọn jà ọlọ́run tó kù wọn ní mu'minin wà in ta'ifatani minal mu'minin tẹ́ pé wọ́n ti di kèfèrí ní ọlọ́run tó ní fi mu'minin pé wọ́n ìyẹn túmọ̀ pé al una laysa kufru al innama huwa kufuru duna kufuru tó ti yé láàfin wa tù wípé wala tarji'u ba'di kuffara ẹ má jẹ́ ọ jẹ́ pé tí mo bá lọ tán ẹ di ẹni tí ó dọwọ́ bòòrè ọlọ́run mọ́lẹ̀ o hmm, ẹ wà á di pàpà ńlá di ẹ̀dá ẹ wà á di ẹlẹ́ṣẹ̀ yadribu ba'dukum riqaba ba'di yadribu una yaqta kẹ́mọ́ wà di pé ẹ máa rìkọ́ọ̀b ọrùn máa máa gíra yín lọ́rùn gbà bá lọ tán ẹ má dàrú ẹ̀ wò rọwá wọlé Bukhari wọ rọwá Muslim bàdà afáwà Bukhari àti Muslim náà gba àdìsí wa kí ni mahalu shahid ibi tá a fẹ́ fi ṣe ẹ̀rí níbàámu sí báàbù tá à kà lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ ìṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam tó ní ala inna allah harrama alaykum dima'akum wa amwalakum tahrimul amwal níbí ó ní ṣe pẹ̀lú tahrimu dhulm torí pé kéèyàn ó gba dúkìá onídúkìá àmọ́tẹ̀yàn ilé náà náà ń pè ní kíni o àbòsí tó ti wà báyìí ibi tí àdìsí yẹn tó ti níbàṣepọ̀ pẹ̀lú báàbù yẹn nù bákan náà hadithi ya wa aisha radiyallahu anha àti sí hadithi ẹlẹ́kẹrin radiyallahu anha kọ́lọ́mọba kọ́ba yọ́nà sí wọn ọ̀nà anna Rasulullah sallallahu alayhi wa sallam òtíṣẹ́ ọlọ́run bá tí kàtìkọ́lọ́ bá ń bẹ̀ mú sọ pé man zalama qayda shibrin min al-ard tuwiqa'u min sab'i ardin muttafaqun alayhi yàwó Aisha radiyallahu anha àwọn náà gba àdìsẹ́ eléyìí wá wọn ní òtíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam man zalama ẹni tó bá fi àbòsí tó fi gba qaida shibirin ondiwa shiburu kan kí náà ń pè ní ṣíbúrù àwọn àgbàlagbà wọn máa ń pè ní ìkàkó ìkàkó báyìí hmm, ṣíbúrù kan wọn ní ṣíbúrù kan lélẹ̀ láti bí débi àwọn kan ní òǹlélẹ̀ ẹ wọn lòǹlélẹ̀ aláyà hal òǹdíwọ̀n tó kéré náà ń pè ní ṣíbọ̀ so ẹnikẹ́ni tó bá fi àbòsí gba kíyìdà ṣíbìrín òǹdíwọ̀n ṣíbùrù kan minal ardi níbi ilẹ̀ onílẹ̀ tó bá ríjọ́ gbẹ́ndà alkiyama ẹ̀mọ̀kẹ́lẹ̀ kò tó plọ́ọ̀tì kan o kò tó láti plọ́ọ̀tì o ká tó wá sọ ẹni tó gba odidi éka Hmm? nítàbọ̀sí tó bá dọ́jọ́ gbé dàlkìyàmá tó wé kọ́hu min sab'in ardin ṣe rí òǹdíwọ̀n ṣíbùrù tó gbà níbi ilẹ̀ yẹn wọ́n wà á lọ fà jáde tíknẹ́sì ilẹ̀ méjèèje ni wọ́n ti lọ fa nǹkan yẹn jáde ẹ ò bí òye tíkì tó wọ́n wà á tó wé kọ̀hu wọ́n wé máa lọ́rùn bíi táì àpá òkú táì wọ́n tọ̀ wákọ̀ rẹ̀ wọ́n ò wé lọ́rùn sọ́rọ́ gbé ṣùgbọ́n yóò rọrùn gbé ń torí ti tóbi dáadáa torí pé kí ọba lè jẹ ọmọ náà dáadáa kó lè rí nǹkan jẹ èrìgì ẹnu ọmọ eyín lásán yóò tó òkè údù wá lórí fi tún dábẹ́ bí ìṣe pé kí rí nǹkan jẹ ọlọ́run ó sì tún tún àwọn ọmọ àlìjẹ́nà náà ọlọ́run ó tún wá dá yóò ṣe kí ni o yóò tún wá dá kò ní sí ìyá arúgbó tó ti yé kò sì sí ní kò ní sí bàbá arúgbó kò ní sábùké hmm, kò ní sábùké kò sì ní sí ẹ̀rọ níbẹ̀ tó ti yé kò ní sáfọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé gbogbo òṣèṣí tá a wà láyé ń bì wọ́n ó tún wa dá níṣèṣí tó dáa ju èyí tá a wà nígbà tá a wà láyé lọ so kábà lè rí ara jẹ ìgbádùn àlìjánná torí pé àwọn ara ilé yìí ó lè àwọn kankan lè má fẹ́ bọ́ ọ láàmú ìgbàgbé bó ṣe wàyí gan nísìn tá bá fi ọ́ sáwọn inú ìgbádùn kan ara rẹ lè má fẹ́ ó lè má fẹ́ bọ́ ọ láàmú àwọn tẹ́lẹ̀ mi bá jẹ ápù ó lè yàgbẹ́ so gbogbo wúgọwúgọ yẹn wọn ó tún ṣe padà tó ti yé tọba ti wà àlìjẹ́nà ọlọ́run kò wà lọ́mọ àlìjẹ́nà so bẹ́ẹ̀ náà ni ọmọ iná wọn ó tún náà dá kí iná ó lè rí kí ni o kò lè rí nǹkan jẹ dáadáa ọlọ́mọ ṣe wà lọ́mọ náà o. anabi sallallahu alayhi wa sallam yìí tó fi ní sèmọ̀ ni pé abó ni ó ṣe wá rọrùn gbárùn tó tó báyìí wọ́n ti jẹ́ kó yíwa pé wọ́n tún wọn dá tuwiqahu min sab'i aradin wọ́n fi ilẹ̀un wọ́n fàyọ láti inú ilẹ̀ méjèèje káwá sọ odidi éka kan tán wá fa ìyẹn àbí plọ́ọ̀tì kan ẹ wo bí ó ṣe fẹ̀ tó ẹ wo thickness ẹ̀ dé ilẹ̀ méjèèje wọ́n wá gbé kọ́ lọ́rùn ń wọ́ kiri jọ̀bí àlùkìyàmọ̀ bàbá talẹ̀ talẹ̀ ẹlòmíì lè talẹ̀ kan fẹ́yàn méjìlá yóò ní ọgbùdọ̀ dé owó nǹkan ẹwọ tẹ́ bá rí ẹ̀nà níwọ̀n bá sì sọ yún fún ọ wọ́n náà sì mọ̀ pé wọ́n lè nà ọba yọ̀ǹda pé tọ́ ọ̀dà ọlọ́run ọ̀dà subhanallah ọlọ́run ó sì dá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ ní èṣù wọ̀nyí àwọn ò ní fẹ́ gbọ́pọ̀ ọlọ́run ọ̀dà èṣù ti pamọ́ sí wọn lórí ó sì ti yé sínú ọpọlọ wọn èṣù ló ń lo àwọn kọ́lọ̀kọ́ṣọ́ wa ń bẹ̀ ìyàwó Aisha radiyallahu anha nínú hadith tán gbà wáyé wọ́n jẹ́ kó yí wa pé anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá jẹ òǹdíwọ̀n an inch bí inch kan lápèjúwe tó súnmọ́ níbi ilẹ̀ onílẹ̀ tó gbà mọ́ tiẹ̀ tó bá dijọ́ gbé dàlù kìyàmà inch yẹn wọ́n ó lọ fà jáde láti inú ilẹ̀ keje tí ó wà nípọn wọ́n tó wíkọ̀ wo min sábẹ́ ọ̀rọ̀dín wọn wà á fi wé lọ́rùn láti inú ilẹ̀ méjèèjì ló àjọbí àkèyàmà kọ́lọ̀ kí ọlá sọ ń bẹ̀ jẹ́ wọ́n gbalẹ̀ o jẹ́ wọ́n yàn ọ́ jẹ níbi ilẹ̀ rẹ kàkà tó fi wá mú an inch ilẹ̀ onílẹ̀ mọ́ tiẹ̀ sì jẹ́ wọ́n gba tiẹ̀ tó ti yé má mú ilẹ̀ onílẹ̀ o torí pé ni tó bá di kí o tó bá di Si òní pàápàá jùlọ tọ́ ọmọ ẹlòmí ilé mọ́mọ́ ṣùgbọ́n tó o mọ̀ tó wá mú ilé onílẹ̀ mọ́tì ẹ̀ ẹ̀ṣẹ̀ ní ìjọba alkiyama wani abi musa radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam inna allaha la yumli lil zalim fa idha lam yuflit thumma qara'a wa kadhalika أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد nínú ẹgbà wa ti àfọwọ́ Abu Musa al-Ash'ari ọlọ́run bá kó bá ayọ́nu sí wọn wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ń dájúdájú ọlọ́run la yumli lil-zalim ọlọ́run máa ń lọ alábòsí ó máa ń lọ́lá ọlọ́run a máa wòran tó wọ́n fi máa rò nínú ẹ̀mí rẹ̀ wípé a ṣe bẹ́ẹ̀ sọ pé ọlọ́run ò nífẹ̀ẹ́ òun ni gbogbo nǹkan ló ń dà yìí tó bá gbalẹ̀ yóò gbàgbé ẹni tó gbalẹ̀ rẹ tí wọ́n lọ gba lọ́yà òun lọ́yà kan lẹ́yìn gbàtẹ́ èdè kóòtù àwọn bíi lọ́yà ogún ló ń mú wá àwọn tọ́ọ̀gì náà sì tún kó lẹ́yìn gbogbo orí wọn bí apá àdá kankan wọn ò tún wá dé fìlà wọn sírílẹ̀ kó o lè rí pé tán bá ní orojọ́ gan ọ padà pé èmi ni mo jẹ̀bi ẹ ṣáàjì máa lọlé subhana ṣùgbọ́n tó bá dojúrú láyé bí kò lè dojúrú lọ́dọ̀ ọlọ́run subhana wa ta'ala ọlọ́run máa ń fi àwọn alábòsí yóò máa lọ wọn lára bóyá wọn ò tùbá bóyá wọn ò jáwọ́ ń bẹ̀ lẹ́ẹ̀fì máa rí wọn àbòsí ni wọ́n ń ṣe o wọ́n sì máa gun ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wọ́n ń pọmọlẹ́kún jayé ni o wọ́n máa kọ́lé mọ́lé wọ́n máa ṣe wo oríṣiríṣi àwọn kan yìí ọlọ́run ọba ń lọ wọn lára bóyá wọn ó tọrọ àforíjì wọn ó jáwọ́ kúrò níbi nǹkan yẹn tí wọn bá wá jáwọ́ ń bẹ̀ fàídà àkàdàhù tọ́lọ̀ ń bá gbá wọn mú lámúyòfìlìtì wọn ò lè bọ́ níbi gbígbámú yẹn lámúyòfìlìtì alábòsí lam yuflit hadal akhaf kò lè escape kò lè mórí bọ́ níbi gbígbámú tọ́lọ̀ gbàmú yẹn níbo ló fẹ́ sálọ so láyé ń bí gan tọ́lọ̀ bá gbẹ́lómi múnú wọn kódà gbogbo ayé òtún máa kànú thumma qara'a anabi wa ka aya kan nínú al-Qur'an ìgbà tọ́lọ̀ wọn bá ní wa rabbik báyìí ni ọlọ́wọ́n bá rẹ̀ ṣe máa ń gbá àwọn alábòsí mú o ìdá akadàl kúrọ́ wà íyà zọ̀ọ̀lìmà nígbàtí ọlọ́run ọba ọba adẹ́dà tó bá gbá ìletò kan mú ìletò gángan kọ́ àwọn èèyàn tí ń gbé ìletò ni sọ́tìyé màjásù kínú mọ̀sálù pé ìdá akadàl kúrọ́ wà íyà zọ̀ọ̀lìmà nígbàtí ọlọ́run ọba rẹ tó bá gbá àwọn èèyàn ìlú kan mú ìgbà wọ́n bá ṣàbòsí tọ́lọ́run bá gbá wọn mú inna akhadahu alimun shadid torí pé gbígbá tọ́lọ̀ máa gbá àyàn mú téèyàn bá jẹ́ oníwà pálapàla tó jẹ́ alábòsí ìgbà tí gbígbá mú tọ́lọ̀ ń bá dé in tó le koko ni o tó sì máa dúnyàn tó sì máa ń kó nira bá ni gbogbo àwọn ọ̀rọ̀ anábìsọ́lá sálàm tá a kọ̀ yìí tá a ṣàlàyé yìí kò sí nǹkan kan tí a fẹ́ mú jáde ń bẹ̀ bí kìí ṣe wípé ká jìnà sí ìwà àbòsí ká má ṣàbòsí ká má gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ ti wa kódà kẹ́niyẹn má lágbára tó wa kó má lẹ́nu tó wa kó má lẹ́sẹ̀ tó wa kó má mọ̀ọ̀yàn tó wa kó má kàwé tó wa ká fún lẹ́tọ̀ọ́ ẹ̀ o torí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó o bá gbà mọ́ tiẹ̀ o lè mórí bọ́ níjọba yàrá kíá ẹni yóò gba nǹkan rẹ̀ padà làáfà kan fi sọ pé látàlí mọ́nà ìdáàmà kúńtà mọ̀kọ̀tẹ̀rẹ̀ fọdúlmù yẹrìjì ọ̀kọ̀báwò ìlànàdàmì tànàmù àyìnáka wàlmọ̀flómù mọ̀ntẹ́bì ọ́n yẹ́dẹ̀ọ́n àlẹ́yìká wà àyìnlá ó ní látàlí mọ́nà ó ní má ṣe àbòsí o má ṣàbòsí

nínú àbáṣá kò ń bẹ àfáàní la tadhlimanna idha ma kunta muqtadira mọ́sàbù sí nígbà tó wà nípò ọlá ìgbà tó wà nípò àṣẹ ìgbà tó wà nípò kó sọ̀rọ̀ kó mú jẹ kó nàyàn kó mú jẹ kó fìyà jẹyàn kẹ́ni ẹ má lè béèrè ẹ̀tọ́ ẹ̀ àfáàní mọ́sàbù sí torí pé fadhulmu yarju uqbahu ila nadam gbogbo àbòsí tẹ́ rí yẹn àbámọ̀ ní padà kàn yẹn àbámọ̀ ni máa kẹ́yìn gbogbo àwọn alábòsí torí pé tànáàmù àìnáàkà wàlmọ̀vlómù mọ̀ntẹ́bìọ̀ ìwọ ó ti gbàgbé sùn lọ nílé ìwọ ó máa sùn ọ̀sán àbòsí lọ́sàn ńgbọ́ ọ̀dàlẹ́ òfẹ̀yìn lílẹ̀ òsùn wàlmọ̀vlómù mọ̀ntẹ́bìọ̀ ẹni tó ṣàbòsí fún kò lágbára kò léyàn kò nípò kò ní lọ́yà kò ní kíní kankan ṣùgbọ́n lọ́lọ́ òun náà bá jí lóru yẹ́dẹ̀ ohun àlẹ́ yìí yóò wà máa bẹ lọ́n lé ọ lórí nítọ́ ọlọ́run ẹni tó yàn mí jẹ́ yìí ní tí mo fẹ́ ọba ń ṣe fún nìyí wà áyínú láàyè làmìtánà mi gbogbo ẹ̀ lọ́lọ́run sì rí o ọlọ́run yìí sùn gbogbo ẹ̀ lórí ìwọ ti sùn ṣùgbọ́n ọlọ́run kì í sùn gbogbo téèyàn bá ṣe pátá ọlọ́run rí lóbi jẹ́ pé ẹ lọ wo núùtà alábòsí kan ò lè lọ láyé bí gan-an kò sí gbókù ọjọ́ kan tí ó jáde láyé yóò jí ìyàwó sí ẹ̀yàn wá kéré sí ìyàwó sí tí ó jẹ nínú sáré àti tí ó jẹ ní gbangba ọjọ́ gbọdọ̀ kìyàmù sọ ẹ jẹ́ ká gbìyànjú ká sá fún àbòsí ká fúnikálukú ní ìwọ rẹ̀ ká fúnikálukú ní ẹ̀tọ́ rẹ̀ ká má jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká má jẹ màtíwá sọ eléyìí ni ọ̀rọ̀ anábìsọ́lá ọ̀rọ̀ sẹ́lẹ̀m ní èyí kí ọlọ́wọ́n bá kí o wọlé àtòbí rẹ̀ kí o má ṣe wá ní alábòsí sallallahu alaihi muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh